أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد درسنا في العقيدة من كتاب شرح العقيدة الواسطية نبدأ اليوم إن شاء الله تعالى من قول الشاحري رحمه الله تعالى وهذه المفاتيح فسرها أعلم الخلق بكلام الله محمد صلى الله عليه وسلم حين قرأ أعوذ بالله من الشيطان الرجيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير فهي خمسة أمور الأول علم الساعة الثاني تنزيل الغيب الثالث علم ما في الأرحام والرابع علم ما في الغد والخامس علم ما كان الموت هذا وقف ولهم فريكاتي كفر النبي صلى الله عليه وآله وسلم وبسي الصلاة الدين وكليني أخطى محاضرة وجها بوجه لين بسي صنعت شيء دائما وكلوه عن كوفيد 19 eléyìí tí a ṣe alẹ́lẹ́ àwà kọ́bílẹ̀ eléyìí òun náà ni kíríkà ẹ̀yọ̀ kan ṣoṣo ní ọjọ́ wo ní ọjọ́ kọkàndínní ogún oṣù tí a fà so eléyìí ni yóò máa jẹ́ àkọ́kọ́ wáṣán lè wáṣẹ tí a wọ́n ti síwájú nípa ìdánilẹ́kọ̀ọ́ wa ní pé àti wọ́n ń ṣe kọ́bílẹ̀ covid-19 àgbélọ́wọ̀n balẹ̀ fẹ́lẹ́ sùn hàn àwọn ọ̀tá àlọ́ sí mọ́tàlá àgbọ̀mọ́ òfin jẹ́ kíkàlù náà bàtà ọ̀rọ̀ ní ha wọ́n máa bàtà ibi tí a dé òun ni ọ̀rọ̀ nípa èyí tí sèkú sàlàyé fún wa pé áyà tó wà ní sọ́ọ̀tù Luqman yìí ọlọ́run ọba àdìkẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run mẹ́ńṣán àwọn ọmọ tí wọ́n gbé ní mafatihul ghaib ayé àwọn kan lọ́jà sí wípé kọ̀ǹtìn ni wọ́n kò sí ní ẹsẹ̀ lé nímọ̀ tó láyé kò lè nímọ̀ rẹ̀ ṣé báyìí nìsín àwọn nǹkan yìí ọlọ́run subhanahu wa ta'ala wọ́n pè ní ìyàlùmọ̀ fásitì lọ́wọ́ yìí tí wọ́n sọ mọ̀fásitì yẹn fún wa pé àjẹrìn àwọn olùmọ̀ tí wọ́n pè ní ayé màbáàbẹ̀ àwọn olùmọ̀ wọ́n pè ní kọ̀záìn àwọn olùmọ̀ wọ́n pè ní màbàdé ayé tẹ́mù nìta àwọn tó ń fẹ́ ìmọ̀ márùn ayé kọ̀záìn àwọn bíta àwọn ọ̀nà márùn ta sọ àwọn nǹkan márùn sí àgbàsọ yìí pé màfàtí fún nǹkan tí mi ò fún àwọn nǹkan tó yàtọ̀ wípé wọ́n jẹ́ bẹ́ẹ̀lì yìí àwọn kọ́kọ́rọ́ yẹn àwọn pọ́ńtì rẹ̀ tó yẹ báyìí àwọn tẹ́sígùs yẹn wọ́n ní márùn ní wọn nínú ààrẹ. ṣé wọ́n ní pé wàhálà ìmọ̀fáàdé fàtàwọ̀nà àlẹ́ ìkọlùkì ṣùgbọ́n táwọn pé ní wàfáàdé yìí ẹni tó nímọ̀ jù gbogbo àdá pátápátá bí kàlẹ́ àmì ńlá ẹni tó nímọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá jùlọ tí ò محمد صلى الله عليه وسلم ولا ينبغى محمد صلى الله عليه وسلم تدين ضمه ثم الله صلى الله عليه وسلم حين قرأ وأنا كآية لله ولجلاله إن الله عنده علم وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكتب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير من سورة لقمان آية ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dín ní ọgbọ̀n 34 so anábì káyà yìí so wọ́n ní ọ̀rọ̀ ń pa kíka sánábì káyà yìí àtọ̀rọ̀ tó sọ yìí ó wà ní sọ yìí Bukhari ní hadith four uh, so hadith yẹn hadith Abdullahi da annabi sallallahu alaihi wasallam ka aya yìí wọn kan nabi wa ka aya yìí so yẹ báyìí nísìnyí pé ọlọ́run ọba ń dájú dájú ní bẹ lọ́dọ̀ wọn ọlọ́run ọba ayé kò sí lọ́dọ̀ ẹlòmíì ilmu sáàtì ìmọ̀ nípa ọjọ́ wo ni àlùkìyámà òde so yẹ báyìí nísìnyí ìjọ wo làlùkìyámà òde la yóò parẹ́ kò sí ẹni tó mà kò sún tọ̀hún so àtànẹ́bì ni mẹláìkà ni kò sẹ́ni tó mà so yẹ tá a bá gbàgbé bá ti àníṣe tí Jibril wá gbà tó ní àkọ́bẹ̀rẹ̀ ní àníṣáà ẹgbẹ́ kan náà sọ ni pé mal mas'ulu anha bí àlẹ́ rẹ̀ náà sá ṣé bá ilé tẹ àǹfààní níbi tó wọ́n àṣẹ náà jùlọ ó ń bi ànábì ní kúrẹ́ṣọ̀n ànábì wa ti fura pé ẹni yìí kì í sìn yẹn lásán bó ṣe wọlé tọ̀ mí wọ́n bá a débi pé àkọ́bẹ̀rẹ̀ ní àníṣáà ànábì ni sọ̀bọ̀dá ìmọ̀ tí ń bẹ fún jìbìrì tó ju tàbí ìbílẹ̀ sọ́lọ́ wọn àlẹ́ sọ́lá ń gan ìbílẹ̀ kò ń sọ ọlá jẹ́ ń sọ fún ọgbà tó ń gbọ́ yá onímọ̀ jù lọ ìjọba yìí kò sọ sí ìbá ní tòun àmọ́ ní ìfẹ́ rẹ̀ gbé onímọ̀ jù lọ torí kó náà ní mú wá àyè wá òun náà sì ní ìgbéga sí wípé ó jẹ́ tọ́lá wọn àlejò láàrin. ẹni àwọn yóò wá káyọ̀ òkè nípa sọ fún ìtàn wà ní lọ́nà àgbẹ̀nìkan fọ́tí jẹ́nìkan jẹ́nìkan jẹ́nìkan ìrọ̀ yìí. wọ́n yìí lásìkò lọ́gọ́ yìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ nípa òjò ọ̀rọ̀ ọlọ́run ní máa ń pa ìgbà tó ju ọ̀rọ̀ tí ó sì tí ó dé tí ó dé. wọ́n ibi tó jẹ́ ń bẹ ọmọ àtẹ́bìrì iná fún máa dà tẹ́kùtù bọ̀kọ́dà kò sí ẹ̀mí kan tí ò tí ì kú tọ́wọ́ àmọ́ ibi tó ń kù sí ṣé báyìí nìsín pé tó ń bá kú ìgbà yẹn lè nígbà tí ń sọ o mo fẹ́ kú sílùú wọn ni ọmọ mi tó kù sí ọmọ mi tó kù sí kọ́lá tó máa sọ pé à lápájá báyìí o ìgbà yẹn ló kú sí ni so ó lè débi ọ̀la yé ẹ̀rí mi ojú nàìjíríà yìí lọ lọ́kàn ọmọdé tó kó tó mọ́kà wọn ó ti kọ́kọ́ rò pé tọ́mátì ń tó mọ́kà láyé wọn ògbó lè kàn wọn yóò kàn ra jáwọn ẹ̀ náà ní pẹ̀tọ̀ wọn kà fún yín mọ́kà wọn yóò wáyé ẹni bọ̀ lẹ́nu kò sí ẹ̀ka tó máa akán lọ akán bọ̀ ni ṣé yóò wáyé níbi so afọ̀n ọmọ àtẹ́tẹ̀lẹ̀ náà sùn máa dàtà tó wọ́dà ọmọ àtẹ́tẹ̀lẹ̀ náà sùn bí ayé alẹ́ tẹ̀mọ́t ọmọ àtẹ́tẹ̀lẹ̀ náà sùn bí ayé alẹ́ tẹ̀mọ́t òwò ni tuntun mọ́kọ́ sọ yẹn bọ̀ ètò sáwájú rẹ̀ wọ́n ni pé ọmọ àtẹ́tẹ̀lẹ̀ náà sùn ماذا تكتب غدا أي يمكن يقاري علامة ليا iṣẹ́ wo láṣẹ kan yà ayé wa ta ló mà tá a bá ń ṣe dáadáa tá ń tẹ̀lé ọ̀hún tá ń tẹ̀lé ọ̀hún tá ń dẹ́sẹ̀ fọlọ́ ọ̀hún níwọ̀n bẹ̀rẹ̀ ọ̀hún bani rọ́bànà aláàdúgbò kòló bana báàdà ìgbà hàlẹ̀ ìtànà wọ́n ṣe ní kí wọ́n bá kọ́sẹ̀ yẹn kí wọ́n kọ́sẹ̀ kí ni o mẹ́rin àrọ́dà ayé sanna falẹ̀ sanna bí wọ́n kọ́ síbà ní ìgbà ẹwà abdullahi bin abdullahi radiyallahu ta'ala anhu ẹwà abdullahi bin Mas'ud àwọn yìí wọ́n ti parí àtẹnudọ́ parí fún wa. bọ́n tí o ti parí ìgbésí ayé tó sì ń gbúlò ìgbésí ayé lọ́wọ́ ní ṣéhù kan ní àfa kan ní bíbímọ̀ kan bí dókítà kan bí ẹnì kankan ní àlùkò yà ẹni yìí bìtúmọ̀ abdullahi wọn ṣe aláwọ̀ tẹ́sìm ní tọ́ tó yẹ wàá kó lórí ẹ̀lìsìzámù yẹn yóò kó lórí súnà àtìmọ̀ síbà ní ìgbésí torí pé ní tó kàgbọ̀n àtìmọ̀ ó lè mọ́ sí kátàkátà so gbogbo àwọn kan yẹn ọlọ́run bá dúpọ̀ yé wa pé wà máa tẹ̀sírí ìnáṣọ máa dà tẹ̀sí bọ̀kọ́dà bí wọ́n náà ti ń ṣe dáadáa yẹn máa bẹ lọ́wọ́n bá ní òkú mu ọdún o ẹni tó ti ń ṣe kàtàkàtà náà tí ò ti ṣe dáadáa o ò lè fọwọ́ rẹ sọ̀yà pé yóò ṣe kí ni o yóò wọná o ò lè fọwọ́ rẹ sọ̀yà pé eléyìí o bí ó ṣe bá kú lélẹ́yìí torí pé nǹkan kan mọ̀ bẹ́ẹ̀ ni èyí tó gbogbo kí ló gbọ́n ọdẹ mọ́kà níbi ló ń ṣe owó àti bí adémúgá tọ́lọ́ máa níbẹ̀ náà lọ́ọ̀tàn sí ọ̀ọ́mà inna Allaha alimun khabir dájúdájú Allah subhanahu wa ta'ala ológun ní mímà wọ́n sì ní ọ̀bọ̀ orí òwò tí wọ́n fún kálukú lẹ́nu tí kálukú bá ṣe pẹ̀lú tó ti mọ̀ pé mo ṣe bá ṣe bá jẹ́ gbọdọ̀ meji حرفي á على pé علم الساعة الأول علم الساعة فعلم الساعة مبدأ مفتاح لحياة الآخرة وسميت الساعة بهذا لأنها ساعة عظيمة يهدد بها جميع الناس وهي الحاقة والواقعة والساعة علمها علمها عند الله لا يدري أحد متى تقوم إلا الله عز وجل الله قام بين علم الساعة العلم الثاني يقول المبدأ مفتاح لحياة الآخرة سو إن كان في علم الساعة هنا نيرونيك القيامة فعلم الساعة علم الساعة يقول مبدأ مفتاح لحياة الآخرة torí pé àwọn ọ̀pá ìkíyàmà yìí tó bá ti ṣẹlẹ̀ ṣé báyìí nìkan òun ni mọ́bdáwù àbí ká sọ pé mìtá òkèrèsìkò kan ni òun ni nǹkan tí ó ṣẹlẹ̀ fún àyàtọ̀ làhọ́rọ̀ fún yàn báyìí ìkíyàmà bá ti tó àbí bí àpò sáré ọba ti parẹ́ àǹfọ̀ so a ní sẹ́kí ni a ní bọ́sà kìámà so nǹkan hẹ́ndì níbi tó sáàdì ni so yẹ báyìí nìsín ọ̀sùn ní àfi sáà fi hàdì bí hàdà tó ká sọ̀rọ̀ láti pè ní sáà so yẹ báyìí nìsín ká sì pè ní àsáà àti kùkà tó yẹ kó bá ti tó yóò máa jẹ́ mi sáà fún hayatu ni lẹ́yìnlá sáà tó nà àwọn ìmọ̀ torí kọ́ bí àsìkò tó tóbi yóò hàdì dáadọ́ bí hàdì ní ìlà gbogbo yẹn pátápátá òun ni ó sì fi ní gbogbo ẹ̀ pátápátá ni wọ́n máa rí ìdáyà tàbí ìṣẹ́ tí wọ́n máa ṣẹlẹ̀ pé ọlọ́run bọ́ọ̀lù ni ó ṣe rí bọ́ọ̀lù ni ó ṣe rí wọ́n yẹ lẹ́hàkọ́ àlùkí àwọn náà ni wọ́n pè ní hàkọ́ wọ́n náà ni wọ́n pè ní wákà ìdá wọ́pọ̀ àti wákà àlàhàkọ́ tó mẹ́lẹ́hàkọ́ mẹ́lẹ́hàkọ́ orúkọ rẹ̀ pọ̀ ní alukur'an wọ́n sáàtú ilmu àlùdàmọ́ wọ́n náà tó ní sáà ṣe ìmọ̀ fúnra rẹ̀ ṣe tó máa wù tó gbọ́dọ̀ dáyà lójú gẹ́gẹ́ la yadri ahadun mẹ́ta taqumu illa Allah wọ́n á tẹ́ ń gbà tí ọmọ gbàdá sọ yóò dé àfọlọ́wọn ọba ilé fiọ́lá bá a ṣe mọ̀ gbà tí àsìkò yóò sì kí ni ojú ó dé àfọlọ́wọn ọba ilé fiọ́lá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà làwọn tó kù náà tó tí yàrá lágbọ̀ọ́yé gbogbo ẹni máa ń sọ fún òun wò sẹ́ òun rí na òlí lòun tí bá ń sọ ń tọ́ka fún ilé ìkámọ̀ yìí pé ń kà dábàá ọ̀rọ̀ lọ́wọ́ bá ní ṣé báyìí nìsín ń kọ̀rọ̀ lọ́wọ́ bá ní lọ́ni wà lóun mọ̀ ọlọ́ni kò sẹ́ni tó mọ̀ ṣé báyìí nìsín tó bá sì kọ̀rọ̀ lọ́wọ́ bá ní lọ́ ألا تجني تنزيل الغيث لقوله وينزل الغيث الغيث مصدر ونجيت كارية مصدر يعني ومعناه كلمة مزيد إزالة الشدة والمراد به المطر يعني والمراد به المطر إذا كانت الغيث جدا إزالة الشدة سيبا مثل كين يبي اللي يقو عليه السلام كين يبي اللي كوكو كين ينزل كين غيث يقول أمين أعرف وجه أو غوث غوث غوث غوث غيث غوث سيبا مثل في المسجد كين يبي tó jẹ́ olùrànlọ́wọ́ láti gbé ìnira kó fún un ṣùgbọ́n táǹpà yìí ní ọjọ́ ìsòbí bíi tí wọ́n gbà lórí pẹ̀lú rẹ̀ wọ́n náà ní àlùmọ́tọ̀ ẹ̀sìn kí mọ́tọ̀rù náà tó náà bá dé kí ni ó ṣe tí abáwa náà ọ̀dá bójú bá ti tẹ̀lẹ̀ tí ó bá yẹn sẹ́yìn pé arọ́rọ̀ kálukú gbogbo ilé koko nípa pé bóyá àbí àríjẹ àbí bóyá nǹkan òwò àbí bóyá òun mú ní ti lágbára tó rùn bá ti ọ̀gá ìkálukú wa sún arọ́wà tuntun ni arọ́wà balẹ̀ òun ti jẹ́ ṣídà nínú tuntun nìyí ọlọ́wọ́ fi mọ́tọ́ rẹ̀ ní gbé kó lẹ́yìnnáwó bí mọ́tọ́ rẹ̀ tẹ̀ dúró bí ṣe ń dàtún kọ́kọ́ wọ̀lìjà náà ṣe kó sáyẹn torí pé òjò tẹ̀lé yẹn náà ẹ̀ rí i pé alùkọ́kọ́ wọ̀lìjà dùbò ọ̀dà ni gbogbo ẹ̀ nínú ṣèṣe ni yóò lọ pẹ̀lú ìkókò yẹn yóò lọ pẹ̀lú ìmọ́tọ́ وإذا كان هو الذي ينزل الغيث كان هو الذي يعلم وقت نزوله tó bá já pípé ọlọ́wọ́ bá ní wọ́n wá ń sọ òjò yìí kalẹ̀ òun gẹ́gẹ́ fún ayé náà ti kíni òun náà ni ó máa àsìkò tó ti kíni tó sọ kalẹ̀ ìdá àsùnjọ́ àárọ̀ náà kọ́ ọlọ́nà ni ó máa so ibà ìrìnsẹ̀ òdì méjì wọ́n mọ́tò ní zúlù fún mi káfí àyà tẹ̀lé àrùbí ibi nàbà tọ́ba ní ká wo òjò náà fúnra rẹ̀ á rí títí sọ̀kalẹ̀ títí sọ̀kalẹ̀ yẹn òun náà máa jẹ́ mìfà yóò máa jẹ́ mọ́bdá yóò máa jẹ́ kọ́kọ́rọ́ láti jẹ́ kí ni o lè àyà àrùbí ibi nàbà òun ó bí ìsẹ̀mí mi fún ilẹ̀ tá ń tẹ̀ yìí wọ̀bí hayati nabati ìfúnmi khairu fi mara kí lè má ṣe ilé kókó tí wọn bẹ̀rẹ̀ gbèsè ayé mi tí wọn kókó kí ló kù ṣẹlẹ̀ yóò máa jẹ́ khairu owó yóò máa jẹ́ fún mara ayé àwọn ibi táyà ti ń da ẹran tá ń da ẹran tá ń da ẹran káàkiri tí wọ́n ti ń jẹ yẹn òun ni mara ṣé báyìí nìsín yóò di ike yóò máa jẹ orin ẹ̀yàn tá bá kó wá yóò ń jẹjẹ wàjú mímọ yẹn tá a lè fi mọ̀ so a rí ibi da ẹran lọ òun nìkan kọ́ láǹfààní tó máa fi òjò a rí omi mu tó lè bá tún rọ̀ a ó tù wá gbogbo ìfẹ́ ẹnu tó lọ oríṣiríṣi àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ nípa tó lè bá rọ̀ òjò yìí ọlọ́run nìkan ní ìfúnpá tó rọ̀ òun nìkan lọ wá máa ibi tí ó dé bẹ́ẹ̀rì tí ó ní abijọ́ wo ni òjò rọ̀ ń pàdé bí tí mo sì ń lọ sí eré ọ̀nà sáńgbó yẹn mo wá lọ sáájú ìdíbi bẹ́sìn yẹn tí mo rí náà tó fi kọ́ báyìí tí mo wọ báyìí dé á dé bẹ́sìn báyìí ni wọ́n di báyìí dé kọ́lá òjò nìkan kálẹ̀ àádé sango báyìí dé àwọn yẹn kàn tajà lọ ni so gbogbo àti àwọn wà nínú òjò wọn ń pè mà àwọn sọ lóṣù tuntun láti ní kí náà ti yìí a sì wọn ni òjò wọn bẹ̀ wọn ni sọ́wọ́n báyìí jẹ́ wọn lè jọ wá bí àbí nílé tí wọ́n ẹ̀ tèrò fún gbogbo ayé náà lòjò ń rọ̀ sí ṣé báyìí nìsín so kí ni ẹ máa ń dákọ̀ ń ṣẹ̀dá lẹ̀ tí wọ́n ń dákọ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá mọ́ni òjò rọ̀ rọ̀ òjò so eléyìí ń tọ́ka lè fi ọlọ́run máa lè fi lọ́ńkọ́ náà àtàlìfò ẹlẹ́ẹ̀kẹta náà àfọ̀n wọ́n sọ fún wa pé wàhálà nọ́kùtọ̀ tó ṣéèkì ní nọ́kùtọ̀ kan wà bí pọ́ǹtì kan wà bí ta fẹ́ mẹ́nu bá kọ́ọ̀lá wọ́n ní pé ọlọ́run bá sọ pé wàyí náà zìlì lọ́wọ́ yìí ká wàlàmì yẹ́kùl wàyí náà zìlì mọ́tọ̀ ṣọ̀nkan. مطر من غيث الله تقول ينزل وينزل الغيث أول تنزيل يكون غيث قوال له مطر شيء بقى يهزم وسوف ينزل المطر عفوا في مطر من الغيث لأن المطر أحيانا ينزل فلا يكون فيه نبات تريد أن يجورا في بعدك تجد بعضا kòní tó láti kiri láti okoko ọyọkàn àkàrìkà òjòní ń kàn yìí ọkàn fani torí okoko fàlà ẹkúnnù gẹ́ìfà irú ìjòyàn jẹ́ gẹ́ìfà kò lè mú àlọ́wọ́ kò lè ṣe ìzálàtò ṣídà tẹ ní òkú ẹ̀kọ́ láti máa ṣẹlẹ̀ fáwọn nígbà míì كان على الجيو يورو دادا وجو يدو جبار وكان كرامين تو جبار وجو اقوى اما في اقوى سوق هين ولو لا تحيا بالارض بدني اللي ولسمي ولهذا ثبت لصحيح مسلم ليست السنة أن أن تمطر إنما السنة أن تمطر ولا تنبت الأرض شيء ولا تنبت الأرض شيئا والسنة القهر ولذا ممكن السنة سنة, سنة tó yẹ báyìí nìsín tó wọ́n tún máa lò kọ́ọ̀tù ọ̀dá ilẹ̀ dá tó yẹ báyìí nìsín ìwò ìdílábáwá wọn lè àtànà tó yẹ báyìí nìsín ó pè ní ọdún àyàn àtànà ó tún pè ní alùkọ́ọ̀tù tó yẹ báyìí nìsín sínà tó ẹ̀ ògbé tó yẹ báyìí nìsín sínú tó èyí sínú ọ̀jẹ̀rí tó kẹ́lìmọ̀ àti wà náà ẹ̀ àwọn náà nìyẹn ó ní àwọn màá ní oríṣiríṣi wọ́n ní àtànà tó bí má ìlẹ́sà sára tó allah tó ń bọ̀rọ̀ àwọn ní àìní ọ̀dà làwọn afáàní kí lẹ́yìn wa náà ọ̀dà torí kójú ọ̀rọ̀ ni wọ́n ní ìnáma sára tó rà ní sọ̀rọ̀ sẹ́lẹ̀ ìnáma sára tó à tó ń tọrú wàlà tó ń bí tòun àwọn bùṣẹ̀ yẹra dábẹ́ ní sára tó ga òun kọjá tó ti kíni o kójú máa fán kọ́ máa rọ̀ kó sì má jà ní kíni o kọ́ máa wù gbogbo kí torí kí mọ́tò lè nàzálà tí o sì ní tó lè sùn bẹ́ẹ̀ ayé tí o ní ṣe àǹfààní kankan fáwọn táwa ń lé tó yé báyìí nìkan kò ní kókó àní kankan bẹ́ẹ̀ ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ lọ́pọ̀ ẹ̀yìn wọn ìṣàrọ̀ ọ̀dọ̀ asáàlì fẹ́lẹ̀ kẹta òun ni pé ìlú máa fi àrùfáà mi kò sẹ́ni tó túmọ̀ yóò náà tó yé báyìí nìkan pé kí ni bẹ́ẹ̀ nu oyún kò sẹ́ni tó mọ̀ لقوله تعالى تقول أن ويعلم ما في الأرحام أنتم ما دون بين الأرحام والله بين الأرحام والإناث أي ibi yàrá ilé ìbímọ obìnrin فهو عز وجل يعلم في الأرحام ونكابنسي الله سبحانه وتعالى الأمة أي ما في بطول الأمهات ìtumọ̀ rẹ̀ ní kí n ti ń bẹ ní bátùnù wọ́n máa ń lo bátùnù wọ́n máa ń lo ní bìmánà inú bátùnù bìmánà àdúgbò inú pápá jùlọ ní kírọ̀ ṣé yé báyìí nìsín bátùnù al-ummahat inú àwọn obìnrin inú àwọn ìyá tẹ́rí yẹn nígbà ní adam fún àwọn ọmọ níbi adam ọ̀gbẹ́ yìí àti àwọn tí ń ṣe ọmọ ànábì adam bí àwọn ẹranko ṣé báyìí ní kìíní tí ń bẹ nínú tiwọn náà nígbà tó bá lóyún ọlọ́run ọba nìkan lọ́mọ muta'allaqul ilmi àn muta'allaqul ilmi àn kí n tí màá yí so mọ́ àbí tó so mọ́ mímà yí ó pọ̀ mọ́ kí ti fi àwọn èèyàn mọ̀ náà bá lọ sí scan á rí i pé ọkùnrin náà gbogbo ìrìn ẹ̀ṣọ́ alẹ́ nàìjíríà nìkan mọ́ àwọn èèyàn mọ̀ ṣé báyìí nìṣẹ́ olórí olórí ní ọ̀yà ni olórí ibú ní ọ̀yà ni ọ̀yà sísá àwọn ọ̀tọ̀ òṣìṣẹ́ àwọn ọ̀tọ̀ wọn kì í ṣe láíláí àti ní mọ̀tà alákòlẹ̀ àìní àán ìwádìí kíkà tó ń bọ́ mọ́lẹ́ ọ̀la tó ń bọ́ mọ́ kìnnà ayé jọ́ọ̀ ni ṣe ń tara rẹ̀ jùlọ iye àmì nàlẹ́ àìní mo ní wọ́n rò ṣé báyìí nìṣẹ́ ọ̀rọ̀ nípa ẹ̀mí ìlà àrùn wọn sọ. ayé bíkúlù ṣe gbogbo nǹkan kàlàyé àlùmọ́ ẹni tó da nìkan náà ló ma o fàyídà kúl ṣéèkì tó bá wá sọ pé yóò kọ́ lóun àn níṣẹ́ báyà wọn sọ pé o ìnáwó sọ́ọ̀rù yà lẹ́múnà zákàrà mi lẹ́nu oúnjẹ fi rọ́ọ̀hìn àti máa kọ́ àti máa gbóni sí tí o ká nǹkan gbélé fàhálà hàdà sọ̀hìn ìbéèrè lálàáfíà náà kúl iná hàdà àmú wákà á sọ pé bẹ́ẹ̀ ni ní tí wọ́n sọ yẹn fáwọn àti mọ̀ sí akọni ọ̀jẹ̀ ni àbábo ni àwọn yẹn mọ̀ náà ṣéèkì ni إن هذا الأمر وقع بين لوط ومشل به wàlá yóò kí lóyún ká àròhò ààyè tako torí pé àwọn ìgbìgbọ náà làmà pé wọn ti ká wọn sọ pé báyìí ló ti padà rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń gbà mí lakinnahum la ya'lamuna dhalika illa ba'da takwin al-mala al-jamin ṣùgbọ́n táwọn náà wá tó wá fẹ́ mọ̀ àwọn olè tí ìmọ̀ ó láwọn oṣù tó fi mọ̀ bí àwọn ẹ̀bá náà wọ̀n orí nǹkan oṣù mẹ́rin sí bóyá ọ̀sẹ̀ lóyún ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọn lè wọ̀dùkú ìdókòrọ́tì ònùfàtì àǹdẹ́ ìdí akọ rẹ̀ yẹn tó bá yọ ìdí abo rẹ̀ yẹn tó bá yọ òun ni wọ́n tó kékeré ni o òun ni wọ́n tó rí wọ̀lìjẹ́ni àfọwọ́dù òkúrọ̀ láyà àlẹ́mú nà ha bẹ́ẹ̀ sì ni ọ̀lẹ́nu yẹn ó ní àwọn ìfipí mi ìfẹ́ orí kò tẹ́ dọ́nà ọ̀láyà nà mẹ́ta ayé ìlẹ̀ ṣùgbọ́n mi sọ̀ ṣe aláwọn tó ń lo ọdún kan tó lé ní ọdún kan nínú ìyá wọn ó wà nínú ìyá rẹ̀ oṣù mẹ́sàn ẹlòmíì lọ́dún kan ẹlòmíì lọ́dún méjì wọ́n ti yẹ gbà wá o wàhálà máa tẹ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ nígbà tó ṣẹlẹ̀ ṣé báyìí nìsín so ó máa wọ́n bẹ̀ wàlá yà á lẹ́nu ìdá nẹ́zẹ̀lá ìdá mẹ́ta yẹ kọ́ àyẹ̀ wọn ò sì mọ̀ pé ìgbà wo ni ká bá bọ́ ká bá bí ọmọ yìí ẹ dákun dókítọ̀ pé yóò yè ni àbí wọn bá ti bí yóò kù náà wọ́n mọ̀ olórí ibi lórí ìlú wọn mọ́wọ́lá yà àlàmú náà hàlẹ́ yẹkùn náà ní jẹ́ fàkìrà olówó ni tálíkà ní fún ọmọ ò ìlà rẹ̀ ìlera rẹ̀ ní àwárí ní mẹ́jùwúlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìṣesí tó pọ̀ tọ́já sí wọn ní màá fara ìdá àkàrù mọ̀tà àlàkọ́tù ìlmi fíìmà yàtà àlàkùbìl àjìnnà màjùwúlò ní xalk ajẹ́kí gbogbo tó so má jẹ̀ní ọ̀lẹ́ inú ta fi lọ́mọ yìí tó wà nù yìí ó pọ̀ gan tọ́já sí wọn ní màá fara gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ pé صدق العموم في قوله ويعلم ما في الأرحام يوم قال ما تعلج في الأرحام لا يعلمه إلا الله في ذلك الرابع إليك يعني علم ما في الغد إن تشتل بجوكج قالوا ما وكنتم ما عم أبو يقنيس والله أدول في أما أدون بكي يكوى نسلم يكوى نسلم وزن كاية وزن كفران علم ما في الغد وهو ما بعد يومك كان في الغد وانتو شللين يعني ممكن يغدو بقوله وما تدري نفس ماذا تكسب غدا سواء تقول وهذا مثال للكسب في المستقبل كقر انت شمي شو ها وإذا كان الإنسان لا يعلم ما يكسب لنفسه فهو تعجمي يتابع يعني لمن فانتا فيش فرعلو لاني فوشوا فعدم علمه ما يكسبه غير أولى هو قد قفنا عليه أو تيب ما تيب سلسيو báwo ló ṣe wáá fẹ́ mọ tẹlẹ mi kọ́wọ́ yín bá ní ìsìn ìbí lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ ọjọ́ tẹ̀lẹ̀ nínú ọ̀là báyìí nìsín kẹ́ẹ̀kan wá dékẹ́ ní àbá ẹ̀dákun ọmọ yìí ọbẹ̀ ṣe kíní kan kìí kan àwọn náà wá bí yín pé ẹ̀dákun ẹ̀wò ìdèkẹ̀rẹ̀ lórí ìdèkẹ̀rẹ̀ nìyẹn ẹ̀yin tẹ́ lọ bá ọ̀dọ̀ òun náà mọ tiẹ̀ ẹ̀yin kan wá lọ bá òun sì ti mọ̀ pé ẹ̀yin ti gọ́ọ̀nù kọ̀ wá ní sọ fún òun gan ọmọ tòun yóò tó bá já sí pé ọ̀yìnbá káàlì nǹkan ìlà yára máa yẹ kúrò náà sí i fàájàmù ẹ̀lìmìhì bí máa yẹ sí gbogbo bẹ́ẹ̀rùbù àwùlà sọ̀rọ̀ yìí bá ìlú tèlá sí lọ́wọ́ kọ́ ọ̀làkọ́ ìlú ṣùgbọ́n ìkàmá sọ pé àná àlẹ́ máa fi lọ́gọ́ di àmì máa ń dé pẹ̀lẹ́ lọ́la sàázàbù ilẹ̀ mẹ́kánì fúlàní lọ́la tí lè bá mọ́ ọ̀làláwọ̀ mọ́dúrásà torí mo ti rí ìlànà pé ọ̀làláwọlé mo ti máa ń dí ní ìṣẹ̀lẹ̀ lọ́la àwọn ọkọ̀ àbí gẹ́gẹ́ bí jádùá lèmi ní kàtírà báyìí ní kàtírà báyìí àwọn àzúrú àkọ́rìbì mo ti gbádùn dàkàrà kí lọ́la ọjọ́ jimá ní kí jimá tó abínú tó lọ jimá mo fẹ́ lọ ṣe ṣe ìfọ́sọ̀ sí ìdáwọn yẹn ní fana kúlù kọ̀dìyẹ jọ bí hànà ọ̀sà yà àmẹ́lì á sọ pé irú ẹni yẹn ti tún ní ó ti ní jásmù ayé ó ti dààmú yóò ti ní lẹ́mìí kí n tí mo fẹ́ ṣe lélẹ́yìn wàlákin ìyẹ̀hóló bẹ́yìn náà wà bẹ́yìn làmẹ́lì náà ni ilé ọmọ báyìí lé wọn nìkan lágbájá kí tẹlẹ kílẹ̀ tó máa yàrá wa inú lágbájá wọn yà ọtútù yà gírígírígírí wọn sì ti gbé nǹkan kalẹ̀ bí ó ṣe kalẹ̀ báyìí ẹ̀rù ìwọ́ sọ pé ń tá a fẹ́ ṣe lánàá àmọ́ tí ó ṣe wá subhanallah lẹ́sìn mọ̀ yìí pé èèyàn kan máa lọ lákàgbé àtẹ̀jẹ́ àwọn ọmọdé ti lọ́la wọn ní ẹnìkan ọmọdé ti lọ́la tí mo ṣe wà lọ́la yìí nìsín ọmọ pọ́ lọ fiṣẹ́ tí mo ṣe wà lọ́la yìí nìsín ọmọ pọ́ lọ mọ́sálásí ó fi wákàtí mọ́ra wọn tí mo ṣe wà lọ́la yìí ọmọ pọ́ jẹun gbogbo tó ń ta tẹ́lú wa náà bá rò láti kí ni o a máa rí i. alkhamisu ẹlẹ́ẹ̀kaàrún tí a jò ń bẹ̀ wọ́n ni pé ilmu makani mawuti ìmọ̀ nípa abita kù sí kò sẹ́ni tó mà kò sẹ́ni tí ó mà torí kọ́lọ́ ni wọ́n máa tẹ́tẹ̀rì náà sùn máa gà tẹ́tẹ̀bù wọ́n máa tẹ́tẹ̀rì náà sùn sí ayé arjẹ̀ tẹ̀mún ọlọ́run bá sọ eléyìí pé ما يدري أي أحد هل يموت في أرضه أو في أرض أخرى إلا لومي لو كسني أبي لا لومي كنتم في أرض إسلامية أو أرض كافر كافر أهلها àdìlẹ̀ tó jẹ́ pé àwọn atíwọ́n ilẹ̀ yẹn kẹfẹ́rí ni wọ́n ìlú èbó ló kù sí ni àdìlẹ̀ tó jẹ́ pé mọ́kà ló kù sí ni àbí màdínà ní kòtò ìrìnà tó mà wọ́n la yẹ́dẹ̀rì hali ẹ̀ mọ́tò fil barri aw fil bahri aw fil jawi kò sẹ́ni tó ń gbà tó kù kò sí ibi tó ń gbà tó kù sí ó kù sórí lẹ́lẹ̀ ni o inú odò ló kù sí ni o kọ́dà ó yà atẹ́gùn ni nígbà kúrò atẹ́gùn ní ẹnìkan ló ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ arábàdàn ní títí kò ṣiṣẹ́ láti ìlú èbó ó ti kó ó ti rówó rówó rówó ọwọ́ akọ ilé ara mi ò rírí kílò ìbàdàn ni wọ́n ń bọ̀ wá láti amẹ́ríkà ló ti kó ogun fáńdà rẹ̀ pé òun bọ̀ wá ṣé báyìí nìyí ọwọ́ lọ wọ public eh, mọ́tò nínú bẹ̀gbẹ́ táwọn ti bọ́ sílùú kan fọ́sí inú public yẹn lọ́kàn ṣubú bó ti ṣubú báyìí dé dáhùn wò pé àti lọ́ṣẹlẹ̀ wọ́n gbé pé ọgbẹ́yà dúró dúdú ni wọ́n tàgbé ọdún gbàgbàgbàgbà tẹ̀sùn máa ń gbé bó ṣe lọ yìí nìsín ńlọ kó àwọn fámìlì wa tó wà lónìí ó kàn sí pósẹ́sì tí a nínú bẹ̀ ni tó sì ti níjọ́ tí ń bọ̀ wá lé báyìí dé bó ṣe bó ṣe ṣubú sí mọ́tò tí wọ́n gbé báyìí dé tán gbé lọ sí ti báyìí dé ibẹ̀ ló kú sí ẹ̀wọ́n sí ọlọ́run ó ti fi gbogbo ilé ayé ṣiṣẹ́ gbogbo àsìkò tó lóun ní ó ti fi ṣiṣẹ́ àfọ̀ ó ti fi gbogbo àsìkò rẹ̀ ti ṣiṣẹ́ ó ti kọ́lé kalẹ̀ táwọn èèyàn bá kọjá níyẹn níbàdàn láwọn gbé ah ah sí ẹ̀rọ ló kọ́lé yìí ọlọ́mọ kí àwọn èèyàn ìrántí wọn gbogbo máa ti wá sí inú ìtàn ń bọ̀ oríṣiríṣi oríṣiríṣi àbí bàbá ọ̀kan lára ọmọ àyà wa kọ́nà ọba kó bá foríjì ọwọ́ ọmọ yẹn wọ́n fẹ́ ṣe nìka nígbà tó fẹ́ ṣe nìka ó sì wá sí nàìjíríà tó fún wa ti lè nìka ọmọ ṣe nìka yẹn náà ló wá tí ó ti dé ní tí ó lè padà sí ilé ìmọ̀tọ́ rẹ̀ ti sáde ṣe ìbàdàn ní gbogbo àwọn kan tó bá ti wà ń bẹ̀ fún ìyẹn mùsùlùmí wọ́n wọ́n yẹn ní problem tí akadama mi wọn sọ ni ah, àbí ọlọ́gbẹ́ ní so gbogbo àwọn nǹkan yìí máa ń fi hàn lọ́kàn balẹ̀ ní tí èèyàn bá ti ní ìmọ̀ balẹ̀ lẹ́yìn kan máa bẹ lọ́wọ́ ọba àti bọ̀kan dáadáa wàlá yadri hal yamutu fil barri aw fil bahri aw fil jawi wa hada shay'un mushahad ṣéèkì gbogbo lè ga sọ yìí nǹkan tá à ń fojú orí ni o wàlá yadri bi ayyi sa'ati yamut kò sẹ́ńtọ́ máa sọ tí ó kù lẹ̀ annahu idha kana la yumkinu an yadri bi ayyi ardin yamut tó bá dá sí ìrànmọ́ ilẹ̀ tí ó kù sí wàhúwà qad yatahakkamu fil makan فكذلك لا يدري بأي زمن وساعة يموت شيء باي نسين في ما الموضوع أما يقول هو كوسي شيء باي نسين في ذات في ولا إن ينام ينام بوسي أما سو هذا في أقرب ما يبي أن ينقو أقرب ما يبي أكتم وسكودا إن باب أولا كتني ما سكني كتني ما تباني فهذه الخمسة شكل ما عرض دقوي ولكني مفاتيح الغيب مفاتيح الغيب تبقى مفاتيح الغيب ما هي مفاتيح الغيب مفاتيح الغيب كم عددها خمسة سوسين بعد ها آية يعني سواء سورة لقمان آية تليفوني ونفس مفاتيح الغيب تبع سلي ما كان يوم بالي gbogbo àwọn tó ń lọ lè yẹmú yẹmú káàkiri yìí sẹ́yìn bá mọ kọ́dà ẹ̀wù hmm, kuran ti gbogbo àgbàgbọ́ o àtẹ̀yìn ń yí ẹsẹ̀ àtẹ̀yìn táwọn lọ bá tó sì wà náà lọ kọ́dà àrùn kẹrin ṣùgbọ́n òfin àwọn kan yìí kalẹ̀ tí wọ́n ti ń ṣe tó ìdásíkẹ́ ọlọ́run balẹ̀ gbọ́dá gbénu sí. náà wọ́n sọ fún wa pé عن الغيب التي لا يعلمها إلا الله وسميت مفاتح الغيب لأن علم ما في الأرحام مفتاح الحياة الدنيا وما تدري نفس ماذا تكتب غدا مفتاح العمل المستقبل وما تدري نفسه بأي أرض تموت مفتاح الحياة الآخرة لأن الإنسان إذا مات دخل عالم الآخرة وسبق بيان علم الساعة وتنزيل الغيث فتبين أن, أن هذه المفاتح كلها مبادئ لكل ما وراءها إن الله alimun kọ́lì sòfin bí ẹni àdúró nípa pé ọjọ́ bẹ̀rẹ̀ ní sọ̀tọ̀ pé tó máa kọ́lá ọ̀yá alàmáfẹ́ bàrí wal bahri so mafatihu al-ghaib yìí bí ẹni àdúró sí iṣẹ́ ìgbà fún wa pé àwọn márùn-ún yìí wọ́n ní mafatihu al-ghaib kò sẹ́ni tó máa kọ́ lọ́wọ́ bá wọ́n ń pè ní mafatihu al-ghaib torí pé ìmọ̀ nípa ti ń bẹ́ẹ̀ nú oyún ìfẹ́ al-hayati dunya tó ń bùtà tó bá bí yàn ni wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe hayatu dunya ọmọ tó tẹ̀lé náà tó máa lọ tẹ́kítọ́ lọ́gọ́dà so bẹ́ẹ̀ sì ni mìfọ́ ilẹ̀ al-mustaqbal ọ̀rọ̀ tó náà sọ pé kò sẹ́ni tó máa ń tí ó ṣe kí ni o tí ó ṣe ìyí tí ó ṣe kán ìgbésí ayé wọn náà jẹ́ mìfọ́ ilẹ̀ al-mustaqbal ayé tí wọ́n máa ṣe ní títọ́ náà ilé mẹ́rin gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ rẹ̀ ọmọ tó tẹ̀lé náà tún bí ayé asin tẹ̀mú ayé mìfọ́ ilẹ̀ hayatul níbo láàkó sí lẹ́yìn kú kí ló kú لأن الإنسان إذا مات دخل عالم الآخر شوف ما في بالكواي يأتي يعني بوسي بوتي أبامي القيامة اليوم وسبق بيان علم الساعة وتنزيل القيد حتى لا يتواجه في علم الساعة حتى لا يتواجه في صوت جن صوت أمين في صوت خالد المن قال فتبين أن هذه المفاتح كلها بتواصل الأسواقية تقوم مفاتحه ينقو مبادئ لكل ما وراءها أيما جد أنسكوا فين قتلين yóò máa jẹ́ mìfta yóò máa jẹ́ kọ́kọ́rọ́ fún tó máa tẹ̀lé ni inna Allaha dájúdájú Allah subhanahu wa ta'ala alimun ọba onímọ̀ ní subhanahu wa ta'ala ọbí yìí ó ti jẹ́ ọba tó kún kálukú ní òwò tí ń dín ṣe ogun tí yẹn ń ṣe ọlọ́run ọba lè ṣe aláàmúná ó ti kún kálukú ní òwò ṣebí ni àdùn nínú dárúsù àkídà kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ó wúlò fún wa في الدنيا والآخرة إنه ولي ذلك والقادر عليه